àlejò ló máa ń ṣòro. sure. your own. ẹ kí a gbàdúrà bàbá ní orúkọ jésù olúwa ọlọ́run alàyè atóbijọba ìyanu adúpẹ́ aláyọ̀ àyìn lórí ìdílé ṣòfolúwẹ̀ adúpẹ́ lórí arábìnrin ṣòfolúwẹ̀ adúpẹ́ lórí arákùnrin ṣòfolúwẹ̀ pé òní ló pé ọdún kẹrin tí wọ́n ṣègbéyàwó tí wọ́n sì ń ṣe anifásitì ọdún kẹrin tí wọ́n ṣègbéyàwó àgbẹ̀yìngà adúpẹ́ pé látìgbà tí wọ́n ti ṣègbéyàwó náà ẹ̀ jẹ́ kí wọ́n rùkú wọlé ń bí ẹ̀ sì jẹ́ kí wọ́n rùkú jáde adúpẹ́ pé látìgbà tí wọ́n ti ṣègbéyàwó yìí ẹ̀ mú ẹsẹ̀ ìdílé yìí ẹ̀ mú ọkú lọ́nà ti Kristi ọba ìyanu ẹ̀wà gbọ̀gbẹ́ báyìí adúpẹ́ pé ẹ fi ọmọ aláyọ̀ ẹ fi ta wọ́n lọ́rẹ nínú ìgbéyàwó ẹ̀wà gbọ̀gbẹ́ báyìí ní orúkọ Jésù àwa fi ìdílé ilé yín lọ́wọ́ agbáládùúrà pé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe títí tí wọ́n fi pé ogójì ọdún tí wọ́n fi pé ọgọ́rùn-ún ọdún nínú nínú ìgbéyàwó yìí ẹ máa tì wọ́n lẹ́yìn ẹ máa wà pẹ̀lú wọn ẹ jẹ́ kó jẹ́ ti ọ̀dọ̀ yín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ bá mi pàtẹ́wọ́ fún jésù. àwọn yorùbá bọ̀ wọ́n ní ẹni tí a bá ṣe lóore tí ò bá dúpẹ́ jẹ́ ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́jọ́ ní báyìí màá wá pe arábìnrin ṣòfolúwẹ̀ kí wọ́n wá fi ọpẹ́ fún elédùmarè kí wọ́n wá yin ọlọ́run ọba lórúkọ ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́. praise God hallelujah. ẹ ṣe bí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá fún wedding anniversary mi àti ọkọ mi. ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú dìde wọ́n fẹ́ fi àsìkò yìí ṣàdúrà fún ẹni tí ò tí ì níyàwó ọlọ́run á fún ní ìyàwó alálùbáríkà ẹni tí ò sì wà lọ́kọ ọlọ́run á fún ní ọkọ tó máa fi lọ́kàn balẹ̀ ẹ wá ṣe anniversary five years àti ten years lágbára ọlọ́run ẹ mo wá fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi lọ́wọ́ adé orí mi ẹni bí ọkàn mi ẹni kejì mi ọ̀rẹ́ mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀gùn pé ó ṣe mo dúpẹ́ gan-an ni. ẹ bá mi fún arábìnrin ibọ̀sùn ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ ẹ̀rí bí wọ́n ṣe dúpẹ́ yẹn smoothly yẹn fi hàn pé àwọn àtọkọ wọn ìkan báyìí ni wọ́n wà ẹ túbọ̀ wà fún wọn láti wọlé ẹ̀kọ́ sí i ní báyìí. màá wá pe arákùnrin bọ̀sùn ṣòfolúwẹ̀ tí wọ́n jẹ́ ọkọ ìyàwó òní tí wọ́n ń ṣe anifásitì ọdún kẹrin tí wọ́n ṣe ìgbéyàwó kí wọ́n bá wa bọ́ síwájú káwọn náà wá fi ìmoore hàn sí Elédùmarè lórí oore tó ṣe fún ọ láàrin ọdún mẹ́rin tí wọ́n ṣègbéyàwó àtẹ́wọ́ yìí dáa. yeah. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gidi gan yeah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún um, fún ìdílé mi and um, mo dúpẹ́ mo dúpẹ́ gidi lọ́wọ́ ìyàwó mi because ẹ mọ̀ pé tílé bá tòrò ìyàwó ni eh, yeah it takes a good wife to make to make a good home. ìyá mo dúpẹ́ fún àwọn ọmọ tọ́lọ́run fún mi náà pé wọ́n fa generally mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ gan lọ́wọ́ lọ́wọ́ ọpẹ́ ni i'm i'm i don't know mo dúpẹ́ gan mo dúpẹ́ gan. olúwa tì mí lẹ́yìn tì mí tì mí kí ló ń ṣẹlẹ̀ ah, ah. ó tẹ̀lé mi wá síbi ìkun òde kúrò ń bẹ̀ kí ló dé. ọ̀rẹ́ mi kò sí nǹkan kan mo kàn fẹ́ máa lọ sílé. Ah, sí nǹkan kan ó tẹ̀lé mi wá síbì kan ó kàn change suddenly mood ẹ̀ kàn change suddenly ó wá sọ fún mi wípé kò sí nǹkan kan. mo lè understand mo rò tó bá mọ àìsàn. then let me understand. let me just go. ẹ mọ̀ra rí. Uh, actually yeah yeah mọ̀ra. oh bọ́sùn ṣé lóòótọ́ ni wípé ìwọ gógó ló ń ṣe wedding anniversary lẹ́nu. at this point mi ní láti parọ́ fún ẹ yes baby but. Uh, my God in Nene. Did you just calm down? tìmílẹ́yìn tìmílẹ́yìn ó sọ fún mi kó sì kọ́ lóyún lálẹ́ yìí náà ó sọ fún mi náà ó sọ fún drive bó ní mo ti drive àmọ́ I swear I swear I swear to God I swear ìka ló ṣe fún mi I swear Oh, you go watch sọ fún me now. ó kò jẹ́ kí n rí ṣé mo jẹ́ ni má bí padà má bí padà má bí padà má bí padà má bí hello. hello. arákùnrin. Ah, ẹ káalẹ́ sà ẹ kọ́ àtàrọ̀ ọtí sọ ọgbọ pé wọn ń ṣètùtù ń lu yìí. mi mi mi mi mi mọ mi mi mi mọ. ọmọ ta ni ó ń yan àárín èmi sà sẹ́rí ah, èmi ò kì í ṣe ọmọ ìlú ìsà àlejò lèmi mo wáyàn wá ní so mo wá drive ọmọ dẹ̀ paná mo pa music yí pé bí loud bóyá mo sáré i have been very careful ni ọ́. yeah àlejò àjèjì yeah i am mi yeah. and i'm been mo mo jẹ mo ṣe jẹ́jẹ́. ẹ mọ ọbọ ọlẹbọ. ọyà bọ ẹ wá gbọ́ bó o bá ti jiyàn iná bọ lọ́la. ẹ wo mi mara lẹ. ẹ mọ wa lọ báyìí. mọ lọ mọ lọ báyìí jẹ mọ rí wàkọ rẹ mọ ṣàgídí o mọ ṣàgídí o ọmọ gàlà ọ̀nà kan yọjú kan náà kì í. awo awo ní gbàwó bọ̀wọ̀ báwo ò bá gbàwó ní bọ̀wọ̀ awo àti awo àṣìyá ni. ẹ ẹ n tẹ́ ń gbìyànjú àti sàn kankan kò mọ̀ yé mi. ẹ jọ yẹ yín ọmọ mi òun ló wáá jí mi pé olùwọ̀ tẹ́ ẹ mú ọkọ àfẹ́sọ́nà òun ni òun ló ń wá bọ̀ wá láàrin ìlú. ẹ wo ẹ má jà síbẹ̀ o sẹ́rí ń tá a bá torí ẹrú dá a lè torí ọmọ káwá láàyè padà o olùwọ̀ gbòǹgbò ni olùwọ̀ ńlá sì ni ẹ̀ẹ́dá já mi lórí rẹ̀. wọ́wọ́ wa wo ọmọ yẹn ti di olùwọ̀ ikùn rẹ̀ ti jẹ̀pà o sì ti rẹ́ẹ̀dì ikùn rẹ̀ o mọ̀ pé ń tó dùn ní ń pa ni wo àfi rúbọ ni o. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ àjòjì ni ká ló mọ̀ pa à ń ṣojú oorun ni kò ní wọ̀lú ẹ gbà mí ẹ wọ láàrú ipa pàtàkì tèmi náà ti kó lù yìí ẹ má jójú ó tì mí à báwo wá bóró lọ báwo la ti fẹ́ wí fáwọn ẹbí ẹ ẹ ṣàánú mi. ẹyin ẹyin ẹyin bàbá ẹ ẹ dẹ́ sọ yìí ẹ ó tó kéèyàn wò yín dáadáa ẹyin ẹyin ẹyin bàbá ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ káwọn awo kárí àwọn awo tó kù ẹ bó bá ti jẹ́ àjẹkẹ́ gbọ́. kì í yẹ lákè kì í yẹ lóko kì í yẹ lóko tó fi délé ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ mọ́ ó gboyè o. ẹ fọkàn balẹ̀ bàbá ojú mi ojú yín kì í yẹ lákè kò ní yẹ kì í yẹ lóko kì í yẹ lóko tó fi délé ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ mọ́ ó gboyè o. ìyàwó ẹ ṣe gan ni ẹ wo i really appreciate ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ọba á bá mi dúró tì. ẹyọ màmí kò tọpẹ́ ṣùgbọ́n ìwà arákùnrin lílọ ló ń lọ yìí o òòsà òkè òjò ọgúnlé ayọ̀. ẹyin awo àìníyè náà máa fìyà jẹyàn gbà mí bẹ́ẹ̀ ti wọnú ìlú ó yẹ ká mi ara sọ yín gẹ́rẹ́tẹ̀ wọlé lẹ gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ìlú ìlú dá ó dá kúrò kúrò ìbẹ̀lú yẹ kẹ́ ẹ ti fura ẹ má jẹ́ kí rẹ̀ ọ̀sẹ̀ yín mọ́ tó yẹ yín wá. Eh? kò tún jẹ́ ṣẹlẹ̀ mọ́ mm. never èmi kò tẹ̀ tí jẹ́ orí ẹ̀ mọ́ eh? never wo ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yìn awo ìwọ́dà ìjà máa wá lọ. Ah, ah. tèmílẹ́yìn kí ló ṣẹlẹ̀ inú mi inú ẹ̀sà. Ah, ẹ̀yìn yóò fi ilẹ̀ ẹ̀yìn kọ̀lẹ́ pẹ́ ọkàn sáwò ni yóò tún fi ilẹ̀ inú ah. inú mi. ẹ ẹsà ẹsà dadi dadi dadi ló ṣe náà dadi mi mọ onínú ni. Eh, inú mi inú mi inú mi inú mi inú mi. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ ẹ̀yin awo ṣé kìí ṣe pé pé kí ni pé kí ni ṣé báwo ni ọ ṣé bọ́mọ kó ayé ni ọ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ògbógbó ṣẹgẹṣẹgẹ gbọ́ ọ ní gbaru olùwọ ńláńlá yìí lọ́wọ́ wa ká má fi kankan rọ́pò alára lọ́lọ́gbọ́n o ìmọ̀nà ọlọ́gọ́tò ìbámọ̀nà ìbá fún wa lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ilẹ̀kẹ̀ ò ní já padà báyìí kó tó pé mọ́. ha kí ni wọn náà máa ẹ̀fọ́ lóró gbé ọmọ dúpẹ́ kóró gbé arákùnrin yìí mọ́ tó jẹ́ ọ̀lẹ inú rẹ̀ nìkan ni wọ́n gbà. ọ̀lẹ inú ẹjọ́ ìyàwó ọ̀lẹ inú ta ló gbà. ọ̀lẹ inú rẹ̀ ọ̀lẹ inú rẹ̀ ọ̀lẹ inú mi dádì tẹ̀lé ah. ah. pé ọmọ ní èrè ìgbéyàwó àbí kí ni àǹfààní pé mo wà nílé ọkọ tí mi ò máa bímọ láyé ah. mo ṣiyàn láyé mi o. Timmy, stop, stop you have to stop thinking about this at some point. Because the more you think about it, the more you hurt yourself. Surely, kò sí sadness to talking your máa banú ara ẹ̀ jẹ́. Àmọ́rọ́fà kí ló fún ẹ ní impression um, all hope is lost. Tell about you wà tó bá ti nígbàgbọ́, I mean gbogbo nǹkan ni Ọlọ́run lè ṣe náà. Ìgbàgbọ́ nìkan lè dá need. Nothing is impossible for God. Ìgbàgbọ́. Yes. Pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, ṣé ìgbàgbọ́ ló lè kà ni? bọ́sán kéèyàn nígbàgbọ́ ṣó lè dàbí kéèyàn láforítì ni tèmi bá nígbàgbọ́ ṣé wọ́n lè láforítì ni èmi àtẹ mọ̀ wípé tírètì bá pẹ́ jù ó máa ń mọ́kàn èèyàn ṣáko ni tó bá ní àforítì títítítí tí kò wá sí solution ó máa padà change mind ẹ ni ṣé ṣé nǹkan tó ń bà ẹ́ lẹ́rù nìyẹn mo wá fi àsìkò yìí ṣe ìlérí fún wípé ikú nìkan ló máa ya èmi àti ẹ nothing else ṣe o trip tí mo lọ yìí tí n bá ṣe dé a máa ṣe wedding straight ni ṣé o ń gbọ́ mi then bóyá few months after wedding náà ni èmi àti ẹ tí òun náà sẹ́ni kankan adélo adopt ọmọ and I will continue to live happily ever thereafter náà ni èmi àti ẹ I'm sure yes baby I am sure I wouldn't lie to you. Please stop this. Please stop. It's okay, Please stop. mo sábú ipá mi láti mú ìlérí mi ṣe my best. Gbogbo ògbìyànjú pátápátá tó yẹ kí n gbà láti rí ẹ̀mí wa. Àti mo dé Nàìjíríà padà everywhere tí mo lè wá sí ni mo wá ẹ sí. Kódà mo dọ́dọ̀ bàbá. Wọ́n sọ fún mi pé bàbá ti kú. Ìgbà yẹn mo gbọ́ wípé o ti lọ sí Tógò lọ́dọ̀ mọ́ mi. Mo dúró tí tí tí tí tí gbogbo obìnrin tí n bá pàdé ó sì ti mọ̀ fojúlẹ̀ fún un mi ò tiẹ̀ fàyè gba any one of them because I was waiting for you moreover ẹnu ẹnu kùn mí gan lórí ọ̀rọ̀ ìyàwó so pàtí mi ò ní option I òun ló jẹ́ kí n end up pẹ̀lú ọ̀gá tí mo bá ṣiṣẹ́ mo ṣáà máa wá kàn ṣe kan. darling yes. but my absence should still make your heart grow fonder. tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi. àtìmílẹ́yìn I love you and I still love you but omo age is not on my side mi ò kéré sí i gbogbo ibi tí mò ń rìn sí lọ́tún lọ́sì everybody rán mi létí lọ márì àtẹbí àtàrà àtọ̀rẹ́ so I had no option and moreover ara ti ń béèrè fẹ́ ní kejì mo dẹ̀ mọ̀ pé mi ò like kí n sleep around and then ìwọ tí mò ń retí náà mi ò mọ irú ìgbésẹ̀ tó ti gbé níbi tó wà. ìgbésẹ̀ bọ̀sùn èmi ò gbégbèsẹ̀ kankan nítorí wípé ìwọ ló ní kí n nígbàgbọ́ lórí ẹ̀ ìdí nìyí tí mi ò fi gbé ìgbésẹ̀ kankan nígbà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti wá ṣẹlẹ̀ what next nǹkan lọ́wọ́ tí ò ṣe ní ṣẹlẹ̀ níjọ́ iwájú gbogbo tó ń ṣẹlẹ̀ in the past ó ń ṣẹlẹ̀ sìn bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí títí ayé àìnípẹ̀kun ṣọ́rin mania ah, jẹ́ ká gbà wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ in the past àti kọ́ wípé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àti pàápàá nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn tí ò bá ti pàṣẹ bọ̀ sún ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ síwọ̀ fúnra rẹ̀ tó bá jẹ́ wípé ṣe ló ń dá ìrìn àjò ayé ẹ lọ tàbí kó ti lòmíì ṣẹlẹ̀ kí nǹkan tí mò ń sọ kó lè yẹ dáadáa mo fẹ́ kí o fira ẹ sí ipò ìyàwó bọ̀sùn èmi ah, máa ń fẹ́ pé kí a tó fi iná jó èèyàn kéèyàn kọ́kọ́ fi tẹ ara ẹnu tó bá jẹ́ pé wọn náà níyàwó bọ̀sùn máa dúró tì ẹ́ ni ṣé orí tó o bá bí mi léèrè máa sọ nǹkan tójú mi ti rí fún tó fi dàbí ẹni pé mo fẹ́ against ẹ̀. tó bá jẹ́ pé wọn níyàwó ẹ̀ ṣé wọn náà lè gbàrú ẹ̀ moreover ṣé o rí nǹkan tí ilé olórogún tó sọ mí dà òun ló ṣe kúbọ̀sán nìkan kù mí lọ́jọ́ ìní. now put yourself in my own shoes tó bá jẹ́ wípé ìwọ ló wà nírúpọ̀ mi ṣé wàá lajú ẹ sílẹ̀ kí bọ̀sùn tún kó ẹsẹ̀ kó kì wọnú bàtà tí bàbá ẹ bọ́ sílẹ̀. tí ò pé ni tí ò pé ìrìn àjò ìrìn àjò mi. Do you know a very beautiful girl? you are stunning uh, matter of fact ọmọ nǹkan tó ń pè ní àròrí má lè lọ àwòpadà sẹ́yìn that is exactly what you are sorry my fair advice eh? I want you to go out there look for a good man. Shuri, no, no, no, no, no, no, no. don't do that. You don't need it. Machine, oh, need it. Shuri, tó bá wo ìlú, wà á rí ọmọ tó yáyì tó dáa ju Bọ́súnmi lọ. Um, are you saying something? No, no. I bet you are not. You are not. Um, my dear ṣeré ọlọ́run bá mi pèsè ọkọ alálùbáríkà tiẹ̀ fún ẹ ṣó ti gbọ́ my as far as I am concerned I'm sorry ọmọ mi ò lè fẹ́ ọ méjì. Sorry. Ah. iṣẹ́ ọba ò ṣe é kọ̀ ó du ọba ọ̀dọ̀ ṣe é fò bákan náà I am confused I am. same here same here bíi Bao. why Clearly, you tí wọn confused why I thought it said a friend's eye is a good mirror but the minimum mo problem na mo wá bá ẹ kó gbà mí nímọ̀ràn ni ó yẹ kó wá jẹ́ ọ̀nà tí mo wà confused i mean kí ló fa confusion dìde why. ó mọ nǹkan ọ̀rọ̀ mọ́ mi ló sọ orí àgbà mi kò dọ̀ wọ́n ní ohun tó jẹ́ àgbà rí kó tó jù ìta sí kòtò èmi kọ́ àbí kò yẹ ọmọ ìdẹ́kẹ̀rẹ́ ó gbìyànjú fún ẹ ó try kódà tí ò bá sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ máa jà àwọn ọmọ ìsìn ìdẹ́kẹ̀ rèé hmm, ẹsẹ̀ wọn gùn kó mọ̀ á lọ rojọ́ fáwọn gbọ̀rọ̀ mi dẹlẹ́rù. gbọ̀rọ̀ mi dẹlẹ́rù. yes tó bá rojọ́ fáwọn gbọ̀rọ̀ mi dẹlẹ́rù tí ò bá fẹ́ ṣe nǹkan gan tí ò sí nǹkan nú ẹ̀ àwọn èèyàn á tì á ṣe as for me mi ò bá advice ẹ tó bá jẹ́ wípé o sì fẹ́ mú lérí ẹ̀ṣẹ̀ lórí ọmọ ẹ ẹ tẹ bá lè máa ṣe secretly pending the time tí mọ́mí máa fi ṣe kí ni tí ni wọ́n máa fi wálẹ̀ tó fi máa lè ọdí stand àbí kò yẹ. ọ̀rẹ́. ọ̀rẹ́. jẹ fúnra ṣe ọkọ mi lówó orí rẹ ṣe gan-an ó ṣe mo dúpẹ́ ìwọ náà jẹun mọ́ lágbára ọlọ́run kò ní tán níbi tó ti mú lágbára ọlọ́run tó bá ń tọ́ ọ́bà pò báyìí owó ló máa mú jáde bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run ò ní mọ̀ nira ò ní mọ̀ òṣì òṣì ò ní mọ̀ ẹ̀. àmín àmín mọ́mí àmín. ẹ tibí tí mo sọ yẹn ẹ màá ní kẹ́gbọ́n ẹ wá bá mi gbà ṣùgbọ́n ọkọ mi. ẹ ẹ wo má mi jọ nítorí náà gbogbo nǹkan ni mo máa ń gbà lọ látọwọ́ yín ẹ wo mi ò fẹ́ ilé rárá ẹ bá lè ṣe máa rán ẹ̀gbọ́n mi wá sọ́dọ̀ mi ẹ wo ẹjọ jẹjẹjẹ má ràn wá o mi ò mind kẹrẹ lómi wà mi ò mind if kò bá jẹ ọmọ àdúgbò ẹni ọmọ àbọ̀dá mi yẹn is out of it ẹ má ràn wá sílé mi ò mi ò fẹ́ wọn rárá ẹ jọ. kí ni nǹkan tó o tún sọ báyìí mi mi mi láìkí nǹkan tó ń sọ yìí o ah, ṣé bí ẹ̀gbọ́n ẹ ni ṣé o fẹ́ yún ẹ̀gbọ́n mi ni ṣé tó bá jẹ́ pé àbúrò ọkọ ẹ tàbí ẹ̀gbọ́n ọkọ ẹ òun ló ṣe nǹkan tí ẹ̀gbọ́n ẹ ṣe yìí ṣó fẹ́ torí ẹ̀kọ́ ẹ kúrò nílé ọkọ ẹ ni abọ́fẹ́ pé kì í ṣọkọ ẹ mọ́. ọlọ́run ò ní jẹ́ mami ọlọ́run ò ní jẹ́ èmi ò ní nírú bọ̀dá mi nínú ẹbí ọkọ mi lágbára ọlọ́run mi ò ní nírú ẹ̀ ah mi lẹ̀ máa ń sọ ẹ̀wẹ̀ má ràn mi ò fẹ́ rí wọn rárá mi ò fẹ́ rí wọn nu lé rárá ni ẹ mọ̀. ọmọ sọ fún wọn mọ yìí o. ẹ ní sùúrù dàrí rẹ jẹ́ kí n bá jí ọ̀tá rẹ sọ̀rọ̀ báwo lẹ́gbọ́n ṣe ṣe tẹ́yìn òṣèré tí mo ń ṣe bí amúgbó ni amúṣe bí mi èmi ò fẹ́ gbogbo lè ṣé gbogbo gbogbo ọ̀rọ̀ tí a máa sọ ìgbọ́n ló wá jẹ́ kí wíjọ́ ti màmá rẹ̀ mi fi gangan kò yẹ ìsìn ẹ wá tó bá ṣe wà lówó lọ́wọ́ náà tó jẹ tó yọ ẹ̀hẹ́ lọ́wọ́ kó máa mú nǹkan tó tó tó kọ̀ mọ̀ so kó máa rúbù sẹ́mi gbọ́ mi dáadáa gbọ́ kó máa gbẹ́ máa gbẹ́ mi dáadáa o iye olówó gbogbo gbogbo owó òwèrè tó rò pé oníyẹn tó ń gùn ẹ tó fi bẹ̀rẹ̀ sí gbẹ̀mí kàkàkàrà yẹn máa tí fọkọ̀ pẹ́ gbòòrò fọkọ̀ mọ̀ gbòòrò lèmi o máa bí kọ́ tí fọkọ̀ pẹ́ máa jẹ́ ju ẹ̀ka ànú àbúrò rẹ̀ ní ẹ. ẹ jẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹ àwọn olórí máa ṣépè fún kí ló ṣẹlẹ̀. èébì ló bá máa rí máa rí máa rí máa rí máa rí òun yọ̀ ni òun yọ̀ ni ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ẹ bá mi sẹ mo máa ṣe ìṣọ́pọ̀ pé máa rí máa rí máa rí ọ̀rẹ́ ti yé mi ah, wọ́n lórí bí pàlẹ́ bàjẹ́ aṣẹ́wó dáadáa ti. o oh, òkè mi lẹ́ ń pè láṣẹ́wó àbí èmi làṣẹ wà gbọdọ mi lẹ́nu yín ẹ má wọrí ẹjọ yìí kẹ má yẹ kí n sàkánì mi o ẹ má jẹ kí n rárá lọ́dọ̀ mi kí ló ṣe ń gan lọ́tẹ̀ gbọ́rọ̀. aṣẹ́wó òṣì. ẹ dúró mọ ṣe ṣe gbàgbé méjèèjì tẹ́ ẹ ṣe báyìí ṣe pa mí ni ṣe pa mí ni. yóò pààyàn dàrí ẹjọ́ ẹ̀fẹ́ bá sọ̀rọ̀ tẹ́ bá àwọn ọkùnrin kan fẹ́ pààyàn dàrú tẹ́ bá pa mí tí n bá ti lọ́dọ̀ bàbá yín lọ́nà ọ̀hún wàá sọ fún mi pé tó ikú ọmọ ló pa mí báyìí o torí pé ìmọ̀ nǹkan tó ń ṣe wọ́n lọ àwọn ọkùnrin ẹ̀mí ló pa mí èmi ò pa yín ikú tìmí lẹ́yìn ló pa yín èmi ò pa yín ẹ fi mí lẹ̀ ẹ máa gbèjà lọ ẹ máa máa èyí tó yí jọ kẹkẹ bá sọ̀rọ̀. ṣé bákùnrin ni ṣé bákùnrin lòun. èmi ẹ̀yin bọ̀sùn ó owó nǹkan ságùsọ ni ó ló ti ń bọ̀ báyìí dẹ́n ló ti pẹ́ tó tó yìí. I'm talking to you. Bọ̀sùn. think my question deserves an explanation. Clay to máa ń pẹ́ dé. Ṣé yẹ kí n ṣẹ̀ṣẹ̀ explain fún ẹ pé iṣẹ́ ló jẹ́ kí n pẹ́ wọlé? O kì í ṣe Táyọ̀ náà. Táyọ̀ ni màmá pè jókòó tí màmá sọ fún mi pé iṣẹ́ ló jẹ́ kí dáàdi pẹ́ wọlé. You should know. And then moreover mo ti jáde látàárọ̀. I just wanna do a few things when you say that relax. Bí ẹ̀kọ́ tó máa fi bá mi lójọ́. Please, I, I feel your common strength for you today. Sweetheart, iṣẹ́ yìí náà ló ń ṣe tẹ́lẹ̀ tó máa ń dé lásìkò tó yẹ kó délé ó ṣe wá jẹ́ pé ẹnujọ́ mẹ́ta yìí kó máa wọlé lóru lóru ni ò ṣe iṣẹ́ yìí náà ni ò jẹ́ kó ní time fún ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ iṣẹ́ yìí náà ni ò kí ń jẹ́ kó wà present as a father and a husband tell me àbí kò ṣiṣẹ́ tí mo mọ̀ ni this same iṣẹ́ yìí náà ni ò kí ń jẹ́ kó jẹ oúnjẹ tí mo bá sè fún ìjọba láti fi time ni ò jẹ́ kí explain fún mi mo ń deal pẹ̀lú àwọn clients on ní ẹjọ́ and they are white and um, business yẹn ní ṣe pẹ̀lú politicians We don't mọ̀ pé òru làwọn máa ń ṣe meetings wọn yóò bá ti ṣàlàyé fún earlier than now but times um, ṣe mọ̀ time tí mo fi wọlé yẹn lẹ́yìn but you know what I promise you láti èmi lọ yẹn ti change We need to go. mi ṣùgbọ́n. Bọ̀sán. yes. ṣé share me. I be share tèmi àti ẹjọ́ mọ̀ ń pa ẹ̀ tí ó ṣokùnkùn sí mi. What else do you want to hear? kí ni gbogbo eléyìí náà mo pè é jókòó mo ṣàlàyé ọ̀rọ̀ fún tó ń lọ mi nífun Why are you doing this? Why? I want peace in this house. Peace is all I want. mo pè é jókòó mo sọ̀rọ̀ ọ̀sùn tó ti bẹ̀rẹ̀ sí gbogbo mi What's your problem? Ah, o ní o ṣe tó ṣiṣẹ́ tó wọ́n sí What's that? olúwa tóbi lọ́ba tó dẹ̀ mọ̀rú àìsàn tó ń ṣe mí àfẹ̀sìnkú má jẹ́ páìsàn náà ló máa pa mí. àmì bá lè ń sọ̀rọ̀ báyìí pàápàá àwọn ọdún mélòó ni yín tẹ̀sí rúkú ra yín kí ló ń ṣẹlẹ̀ gan-an mo láìkẹ́ ẹ̀ ká sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ kú ẹ̀ máa sọ̀rọ̀ kú ẹ̀yin ò ka báìbù ni ẹ̀yin lọ wo báìbù lọ́wọ́ bẹ̀rẹ̀ kẹ máa kábọ̀ kẹ máa kábọ̀ ẹ̀rí kẹ́ni tó kọ́kọ́ sán kú láyé yìí tó kọ́kọ́ jókòó for four hundred years bí nǹkan ló láyé náà tó tiẹ̀ tún lé àwọn ọdún mélòó lẹ́yìn tẹ́ ń pariwo ikú náà ló yí síbẹ̀ yẹn ìgbà dáàdi wa kú mi láì kí ẹ tẹ bá tẹ̀lé pé mo tẹ̀ nígbà nígbà ẹ lè lọ ẹni gbẹ. àìsàn iná ló máa pa mí nígbà tó rí mi ò burú tí mo bímọ méjì táàárín ọmọ méjèèjì ò mọ́rán kí ni mo wá ń ṣe láyé nígbà tí mo wà láyé táàrin yìí ń bàjẹ́ báyìí tí n bá wá kú tán kọ́ ṣé kìí ṣe gbóngbó lẹ́rọ máa fi léra yín. káṣẹ̀ sọ pé ọmọdé ń ṣe tìmí lẹ́yìn obìnrin ní tìmí lẹ́yìn ó máa tó gbalé ọkọ tiẹ̀ lọ bóyá ló mọ̀ pé lórí ilé ni ẹ ìwọ làrò lé máa kú lé nìwọ kò síbi tó ń lọ látìgbà tí bàbá yín dẹ̀ ti kú mo fẹ́ kó rántí pé kò sí nǹkan tẹ́ bèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún yín mi ò ṣe ìyá ìyá mi ò ṣe ìyá ìyá mi ò ṣe ìyá kíyà níwájú yín tẹ́ ẹ ṣe mi báyìí. láàmì ẹ gbọ́ ẹ gbọ́ mi dáadáa ṣe rí ẹ má sunkún mọ́ mi láìpẹ́ ẹ má kí mọ́ ṣe rí torí olórí ilé tẹ sọ yẹn àti torí pé ń ké yẹn ìyẹn á yanjú everything kò yẹ yín sìn ẹ sọ pé mi lórí ilé èmi ni controller family nsìn ẹ ẹ má wọrí èmi máa ṣe gbogbo correction anything correctable tó bá wà ń bẹ èmi máa correct ẹ òye yín màá ẹ má wọrí ẹ gbàgbé aṣọ lórí ilé tó sọ̀rọ̀ màá gbà búrò mi lọ ló bá dọ̀là ẹ ẹ má wọrí èmi á bẹ̀ màá mo dẹ̀ pé tóun náà bá yí lórí ó gbọ́dọ̀ gbẹ bẹ́ẹ̀ kóun náà dẹ̀ respect mi padà because respect is reciprocal òye yín sìn tí bá respect mi èmi náà respect ọmọlẹ́yìn náà àtúnṣe kìnnì àtún respect òun náà sórí gbogbo nǹkan tó máa fi ṣe olórí ilé yẹn ọlọ́run á bá mi fi ilé ẹ lọ́wọ́ àtòrí olórí ilé náà wàá tó ṣe kalẹ̀ lágbára náà mi ò wọ́ ẹ tí o ní gbégun ilé ìgbìmọ̀ ò ní ṣí ìrànkọ́ mi ṣí ọkọ mi ṣí ìrànkọ́ mi. lóhùn ṣá ọ ṣe lẹ́kì ìjọ̀gbọ̀n àti wàhálà gidi ni ṣá ó lè jẹ́ ọmọ yẹn lọ́tún lọ́ọ́ bá fa wàhálà ìyẹn ló gan o tó yẹ kó ti kí fún wọn rọ́bì ṣírù kí gbogbo. àti ẹfẹ mi ló wọ kádà tèmi. sọ́ọ́nì torí ọlọ́run má bínú. Ah, ah. ìyẹn gan ló gọ̀ èló ni. two hundred ló mi two hundred ló mi. bọ̀ ó yẹ kẹlẹ̀ gbọ́n. ìyẹn ló gọ̀ àti bójú wọn jẹ́ rọ́bì ọ̀rẹ́ tó bá rí ọ̀nkú tóbi tí wọ́n ṣe fi mí pàǹsá lẹ́ẹ̀kún ó ga fún wọn o gbogbo òṣì tó ń ṣe pẹ̀. Tímì Tímì Tímì Tímì Tímì Tímì lẹ́yìn. Ah, ah, ah, Tímì lẹ́yìn Tímì Tímì lẹ́yìn iṣẹ́ bíi tí gbọ́n ìwà ṣe ni tí mo fi pé wọn níta tí wọn dá mi lóhùn àṣẹ pé wọn ti pa àbúrò wọn sílẹ̀. tìmílẹ́yìn tìmílẹ́yìn wọ́n ti lọ tìmílẹ́yìn dìde ah! Ah! kí ni wọ́n kéèké ẹ ta ló wà lẹ́ ta ló wà lẹ́ kéèké. ah ah Timmy, hello tani mo ṣètò bíbí ọmọ ọmọ mi ah mélòó ni mo bí owó mi rọ ni ah. ah Timi lẹ́yìn. Okay, that's good. Tóbi! Tóbi! Pẹ̀lú mo ṣe bẹ̀ẹ́ tó, pẹ̀lú ọkọ ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ mo pè é e lọ́rùn mo jí ẹ e, mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ burú ẹ ṣe kó tó fẹ́gbẹ̀ yé rè. Ah! àmọ́ àmì kílẹ̀ ń sọ báyìí ah! èmi máa mọ èmi máa mọ kọ́kọ́ pakú ẹni tó máa kú sílẹ̀ èmi máa mọ ẹni tí ń pakú tìmí lẹ́yìn ah, màmí ẹ wo ọ̀gá ọlọ́pàá ẹ ṣàmọ̀ bí mo ṣáà wá pè yín ní police station wípé àbúrò mi kú. ọ̀rọ̀ yóò fẹ́ yé wa mọ́ o Mr. Tóbi ló wá sí station wa wọ́n ní àbúrò wọn kú sílé ẹ̀yin sọ́ọ̀sì pé òun ló pa àbúrò. ọ sọ pé mi mo pa náà mi ṣe máa sọ pé mi mo pa. ẹyin la pa lẹ́yìn tẹ pátó ní ṣojú mi kòrókòrò báyìí lẹ́sìn gbé ọ̀kadà tẹ̀ sá lọ tí ẹ̀ ń gbọ̀n bí ewé orí omi ẹ̀yin ni. títà ti ń dọ̀rọ̀ dáàbò kí ló ṣe lè. títà wo ni. o ti ń o ti ń yẹn. ọ̀dọ́ pa mo bẹ asmat ni o irọ́ ni. ẹ sà ẹ má bínú màá ná ọyàn for the first time lójú ọlọ́pàá àbújá. ẹ ẹ lọ́dọ̀ mi ẹ lọ́dọ̀ mi ọjọ́ yẹn ni ọjọ́ yẹn. ok ẹ fẹ́ pa bẹ́ẹ̀ ṣe pa ẹni tó wà lẹ́yà bí. ọ no ah. ṣùgbọ́n ìjọba yìí kọ́ lẹ́ pa ni pẹ̀lú kọ́tà ìṣe ìsìn ẹ fẹ́ pa ni nà. ìpa ó fẹ́ dojú ọ̀rọ̀ fún yín ni ó fẹ́ da kéésì yẹn rú ni. ok ṣùgbọ́n ìkọ́ lẹ́ pa tó wà lẹ̀. èmi no no no no mi ìmọ̀ sí pẹ̀. no ọ̀rọ̀ yín ti ó ti yé wa. ẹ bá dé station wa ẹ kàn máa lọ fọ̀rọ̀ méjì àbí mẹ́ta tá bí yẹn. Ah, ah, rárá o ọgá ọlọ́pàá ọgá ọlọ́pàá ẹ má ṣe yẹn a máa sọ nítú bínú bínú lé ẹjọ́. màmí ẹgbẹ́ ẹ bọ́ lórí gbogbo eh, ẹ̀ Honestly, ma ti ìdílé bẹ̀ wọ̀, ma ti ìdílé bẹ̀ wọ̀, ẹ má kó sẹ́wọ̀n mi, ẹ pa ọ̀rẹ́ mi, ẹ pa ti mi lẹ́yìn, ẹ̀yin àgbáyé ọ̀ṣì. ẹ sà èmi ò parọ́ fún yín òótọ́ ni mo ti sọ fún yín nìyẹn mi mọ nǹkan nípa àwọn nǹkan tẹ́ ń sọ yìí òótọ́ nìyẹn jẹ́ wo tí àwọn ta ọkùnrin ti burú jù because gbogbo nǹkan tí mo ti explain fún ọ látàárọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn náà tọ́dẹ̀ proof pa àwọn ọmọ iṣẹ́ ó yẹ kán ti mọ̀ pé mi ò parọ́ sà ọmọ ìyá mi ọmọ bàbá mi báwo ni mo ṣe fẹ́ ṣe rú ẹ̀ ẹ̀jẹ̀ mi lẹ́ni tá à ń sọ yìí náà. ọmọ ìyá ẹ̀ ni. bẹ́ẹ̀ni sà. ok kí ló kan ìjọba nínú pé ọmọ ìyá kò sọmọ ìyá nínú ọ̀rọ̀ murder case ẹ bá dìbò ìgbà tó mọ̀ pọ́mọ ìyá ẹ̀ ni kí ló dé tí wọn ò gbọ́ràn sí lẹ́nu ní gbogbo ìgbà tó ń advice ẹ pé kó kúrò nínú ẹgbẹ́ òkùnkùn for that matter. sá ẹgbẹ́ òkùnkùn. yes. ṣe rí ọ̀rọ̀ yẹn ti máa ń jẹyọ tipẹ́ ó ti máa ń jẹyọ tipẹ́ ṣe rẹ́bi tẹ́wọ́ ìsàmú kan fojú jẹkun ní mi lè pẹ̀ràn jẹ ẹ̀ mi ò sí ní ẹgbẹ́ òkùnkùn ṣẹ́tẹ́ rẹ̀ ẹgbẹ́ òkùnkùn mi mọ̀ nǹkan tó ń jẹ́ ẹgbẹ́ òkùnkùn mi gbọ́ rí débi tí màá sọ pé màá bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ẹjọ́ tó lọ́wọ́ ẹjọ́ mi ò gbọ́ rí débi tí màá sọ pé mo lọ́jọ́ ìwọ̀n mi ò gbọ́ rí mi ò gbọ́ for the first time mo ń gbọ́ lẹ́nu yín sí sà àtàwọn tó máa ń pariwo pé ojú mi jojú ọmọ ẹgbẹ́ òkùnkùn mi ò sí inú ẹgbẹ́ òkùnkùn kankan irọ́ ni gbogbo yẹn bá dé sà mi ò sí ń bẹ̀ mi ì sí ń bẹ̀ ṣẹ́dẹ̀ rọ́ọ̀rẹ́ náà tó ń ṣe wóróworó káàkiri irọ́ ló pamọ́ mi o ìwádìí dẹ̀ fi yé wa yìí pé gbogbo àlọ́ threatening? nẹ̀ àbó tírẹ́tì nẹ̀. ṣé ilé ṣe irú ẹ̀ sà ọmọ ìyá yín ọmọ bàbá yẹn lè tírẹ́tì nẹ̀ kò pọ́síbù. ok tí gbogbo èèyàn bá ń parọ́ mọ́ ẹ má jù ú ṣé ìwọ if that should be listen and listen good kò gbọ́ nǹkan tí mo fẹ́ play fún yìí so wàá wá mọ̀ bóyá lóòótọ́ lóòótọ́ wọ́n parọ́ mọ́ ẹ àbí wọ́n parọ́ mọ́ ẹ so then I pray. ìyá olówó gbogbo gbogbo owó òmìnira tó rògbò níyà tó ń pẹ́ tó bẹ̀rẹ̀ sí pé gàrà ẹ̀ máa ń tí fọkàn pẹ́ gbòòrò kọ́kọ́ gbòòrò lèmi o máa ń tí kọ́ tí fọkàn pẹ́ máa ń jẹ́ pé àlọ́ àkàrà ni ẹ. ẹ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ àwọn olólùlẹ̀ máa ṣe pẹ̀lú kí ló ṣẹlẹ̀. èmi ló bá sọ̀rọ̀ máa rí máa rí máa rí máa rí Ah, ah, ah, bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ sá bẹ́ẹ̀kọ́ sá rárá ọ̀rẹ́ nu ọ̀rẹ́ nu lásán nílé ìsà ẹjọ́ tó lọ lọ́hùn eléyìí mo kàn ń sọ̀rọ̀ ẹnu kó mo kàn ń lanu ọ̀rọ̀ kan ń jábọ̀ ni mo kàn ń sọ̀rọ̀ lásán ní sá mi ò dẹ́tì yẹn gbogbo nǹkan tó yẹ kẹ́ máa káǹtì lẹ́yìn náà ń káǹtì ó yẹ kẹ́ ti mọ àwọn yẹ kẹ́ iná mọ nǹkan tí mo jẹ yẹn iná lè jẹ iná má ti ń lé lè sá ẹjọ́. by the way ṣé bí ìwà àti àbúrò ẹ̀ já ó dẹ̀ ti ṣèlérí pé òní délé ẹ̀ mọ́ kí ló tún lọ ṣe nílé ẹ̀ nígbà tí ọ̀rẹ́ àbúrò ẹ tó pè ẹ́ kí ló dé tó dá lóhùn. màmí pa màmí pa mí màmí báyé mi jẹ́ kóó ìwé mímọ́ ni mo tẹ̀lé o ó ní bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ kọjọ́ ẹlẹ́ pẹ̀lú orílẹ̀ tó lówó ọlọ́run fi fún ẹ ẹ sà ká ní mo mọ̀ ní mi ní tẹ̀lé ìwé mímọ́ mi ní gbọ́ràn sí màmí lẹ́nu màmí ni wọ́n sọ wípé àwọn láìpẹ́ bẹ́ẹ̀ mi àti àbúrò mi ṣe ń ṣe ojoojúmọ́ náà máa ń sunkún náà máa ń ké èmi náà wá wò pé àá ah, mo ti ń dàgbà náà at least mo ti mọ èèyàn tí mo fún lóyún tí mi ò gbà náà mo mọ mo mọ ọjọ́ orí mi ẹ sà mo ti gbó gan bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ìyẹn ni mo wá wò wípé èmi náà ni mo kù ní balẹ̀ ilé nínú ẹbí wa kí má dẹ̀ jẹ́ kí ẹbí dàrú kí n gbọ́dọ̀ sí máa lẹ́nu that's why mo ṣe lọ pé kí n lọ bá àbúrò mi ò ká dẹ̀ make peace ìyẹn ni mo débẹ̀ lọ́jọ́ yẹn tí mo bá ní level tí mo bá yẹn condition tí mo bá yẹn ló dẹ̀ yẹ kí máa sá lọ ká ní mo wá mọ̀ pé ọ̀rẹ́ yẹn pè mí máa dá lóhùn sẹ́ ah, eh, mo rò pé o máa jẹ́wọ́ ni so màá lè mọ irú assistant tí mo lè ṣe fún ẹ. bọ̀tí ń sẹ́yìn tó ti jẹ́wọ́ màá fa ìwọ àti adájọ́ màá fi ojú ara yín kóra yín nígbà tí ẹ bá jọ fi ojú kanra yín kojúkòrò kí kojúkòrò jẹ so then wàá mọ̀ bó gbà yẹn bóyá ó jẹ̀bi àbó jẹ̀bi and by the way mo fẹ́ kó o rántí kinní kan wípé <laughs> bí òkú àbúrò ẹ̀ tó bá ti délé ẹjọ́ ó ti dòkú ìjọba o kò dẹ̀ sẹ́ni tó ń bá ìjọba ṣe case tó ń borí ẹ̀ àti wípé ẹnikẹ́ni tó bá pààyàn má jù wọn máa pọ̀ òun náà ni o bóyá wàá lè jẹ́wọ́ sí i. gbogbo ń tẹ́sán ni mo mọ̀ kò sẹ́ni tó bàjọba ṣèjọ́ tó ń jàre nígbà míì ẹ̀jẹ̀ tó wá wo kò sẹ́ni tó pààyàn láyé yìí tí wọn ò ní pa padà ìyẹn ni tó bá pààyàn ẹ̀sà èmi ò pààyàn àbúrò mi tá à ń sọ̀rọ̀ pẹ̀ sà mi ì lè parọ́ mọ́ra mi torí anything sà mi ò mọ nǹkan nípa ikú ẹ̀ sà. officer please take him away just take him out from my office. ẹ jẹ́ kó ga kọ́. make sure you prepare his his file to the court tomorrow. okay sir. right. ẹ kọ nǹkan tí mo sọ ẹ nǹkan tí mo sọ gangan sà. take him away from my room. Baby, ẹ̀ẹ́n bọ́ọ̀sì irọ́ iná ni látàárọ̀ tó sọ fún mi kò tí ń bọ̀ owó táìmù tó ṣe dé. no kò rí bẹ́ẹ̀ wọ́n ṣe ọ̀nà kan bẹ́ẹ̀ sódà pé wọ́n demarcate ọ̀nà yẹn kò jẹ́ kọ́nà wà mọ́tòrébù mo láti yẹ máa lórí gbà máa bèrè ọ̀nà kiri ni. ẹ ò bá rẹ̀ sì gba second street níbí yẹn. mi ò mọ̀nà bíi mọ̀kànnà bẹ́ẹ̀ ni mo mọ̀. ṣé kò lè wá. ó wà lára ẹ máa bọ kúrò lórun wọlé jẹ ká lọ let's go. pé mí àmọ́ wa ìdí àmọ́ wa ìdí nǹkan náà. tó bá tiẹ̀ yẹ ń gbé sísí ìyàwó ẹ̀ ń sìn àbá má sọ̀rọ̀. What's the meaning of that? You are a woman. You like it. No, no, you like it. If you am here, I don't like it at all. Ah, kí ló mi bàbá tó bá yẹ kó sísí ah, mi? À ń chìtì èèyàn mi bàbá tó ń tó ń mẹ́rọ ẹ̀sẹ̀ náà tó ń sọ̀rọ̀ ẹ̀. What's that? Owó ọmọ pé arúgbó mi gan bẹ́tà yẹn sísí sísìn tó ti jẹ tó ń ta mi ò láìpẹ́ language rárá o tábà tí wà máa máa sọ̀rọ̀ débi ọ̀rọ̀ rárá just face me. ẹ ti bínú. gan. ẹ má bù ú. ó dùn náà àbí mo bá sọ́dún. Diola. Diola. láti rí proprietor yẹn fúnra mi kí n explain fún. kí ni ìtumọ̀ yẹn. Eh, wọ́n sì ń ṣe àwọn teachers ẹ̀ ń sì ń ṣe meeting lọ́wọ́ so tó bá ṣe tán ni mo ṣe máa rí proprietor. o ò tí ì rí wọn. mi tí ì rí wọn. ìpàdé wa bí oyin ebi ti ń pa àwọn ọmọdé mi láti máa rí lọ ṣoúnjẹ fún wọn sorry darling sorry. ẹ má bínú ah, sorry dear sorry sorry okay màá rí yín later. bye bye darling. Ṣọlá street mi mọ bó ṣe ṣe mí mo wà ní mọ́tò mi ẹ jọ̀ọ́ ẹ bá mi send ambulance ẹ àti ọ̀sẹ̀ ìgbẹ́jọ́ wíwẹ́ o ẹ kó mi ẹ̀ka kọ́lé sí láìpẹ́ náà ṣe tí ní kọ́lé dáwẹ̀ àti dákẹ́ àti dákẹ́ ẹ̀ka kọ́lé sí láìpẹ́ náà bóyá bóyá bóyá. Jodidi ejò lọ, akíkú ejò, ewu kíkú òjò a máa ṣòro. àkíkú òjò ló ṣòro. ṣòro. àgékù ejò. àgékù ejò ló máa ṣòro. a máa ṣòro fún mi. àgékù ejò. ètò kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀ sọ fún mi. Ah! ó dàpọ̀ ni wọ́n ní ṣọ́ọ̀kì fúnra ara wọn gan ló pe hospital for ambulance ìṣojú mi báyìí láti mi ṣe faint wọ́n faint tó wà nílé pẹ̀lú wọn wọn àtẹ̀sí wọn lọ́wọ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló wà please where's my wife you know where's the doctor can I can I see the doctor please. how are you sir how are you sir I'm here to see my wife mo fẹ́ ìyàwó mi. Mr. Um, Shefolue, yeah? uh, eh, I'll, I'll, I'll advise you to just take out, okay? Um, that's what we want by. We tried our best. What happened, doctor? You know, she said, "Ìyàwó mi die. you were joining now, um, unfortunately, we lost her. <laughs> ṣe yẹ kó ọ̀rọ̀ mi àdéfín rẹ be sincere with you. Kódò lápọ̀ lówó. Ìpele ah! ipò àtìmọ́ra. Kíni ló fi ọwọ́ rẹ̀ mú títí ọ̀dọ́ ẹ̀mí lójú? Bọ́sù. O kọ̀ láti ṣe ohun tí mo ní kò ṣe. Hmm. Òun fi orí ọkà ọmú. Bọ́sù. Lọ ṣe nǹkan tí mo ní kò ṣe. Kó tó pẹ́ jù. lọ ṣe o lọ ṣe o lọ ṣe o lọ ṣe o lọ o lọ ṣe lọ ṣe lọ ṣe lọ ṣe lọ shit ẹ mo ní kẹ́ ẹ má bínú aṣọ fẹ́ nà ni. ẹ ti pẹ́ ju ẹ ti pẹ́ ju pípẹ́ yín yẹn gan ó wa lọ́wọ́. ó ti tó ó ṣáà ti dé òun tà torí ẹ pé mi ti ẹ ká gbọ́. ẹ ti mọ rẹ́dà tí mo jẹ onínú fìfò ní bàbá mi ti rú ni. ẹ díẹ̀ díẹ̀ ní ṣùgbọ́n èmi ti wá dé farabalẹ̀. ẹ ń bọ́sùn ló wá bá mi. ó ní òun òun ní ọ̀rọ̀ èyí tó ṣe pàtàkì tó ṣe gbòógì tó mumu ní òkun àyà òun tí òun fẹ́ sọ lójú àwọn màmá àmọ́ tó ń fẹ́ kó ṣojú gbogbo ẹbí díníyàn tí ó fi kàn sí mi kí n bá wọn pè mo fi pe gbogbo every one of us torí di pàmò àbàpẹ́ tó fẹ́ máa àná ẹ̀mí ẹ̀hún bọ́sùn làárọ̀ wa ní bàtà nkélé tó fẹ́. ó yà ẹ jẹ́ kó sọ ẹ rà sá ẹ yé lẹ ẹ bọ̀dọ̀ sẹ́yìn fún àtàwọn ọmọ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ pàtẹ́. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tìmílẹ́yìn wọn. tìmílẹ́yìn ẹ bẹ́ẹ̀ ni tìmílẹ́yìn ọmọ màmá. ọmọ mi. Mm, bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni màmá. màmá ẹ ṣá ẹ fọkàn balẹ̀ gbèsè mi mo wà bí. èmi àti tìmílẹ́yìn à ń fẹ́ra wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dà jímọ̀ mọ̀ ọ̀pá ẹ̀ kó tó di pé ó lé táwọn sí mọ́ mi but um, at some point èmi travel so uh, a lose contact a really sọ̀rọ̀ mọ́ ibi ti tẹ́lẹ̀ ọ̀pọ̀pẹ́ náà mo padà wálé èmi àti tìmí lẹ́yìn àríra wa bọ̀ ní tilẹ̀ ń tòótọ́ sá mo ti marry. lẹ́yìn ìgbà yẹn ká tó padà pàdé ìfẹ́ tó sọ lọ́kàn máa bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa lọ́kàn kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀. Hmm? but um, recently mo wà lọ́fíìsì. 你么厉一口就是？哎？我睡。我睡。 nínú nǹkan tí mo bèrè lọ́wọ́ yín láti ẹ̀kọ́ náà. ọ oh, mo ṣẹ̀ṣẹ̀ rí sí pé ẹ nífẹ̀ẹ́ mi ni ọ̀dájú abiyamọ̀dẹ̀ ni. boss. yes mo ti bá yín sọ láti ẹ̀kọ́ there's anything there ẹ bá mi sọ ká sọ̀rọ̀ now you just quiet ẹ sọ anything. boss. yes. Is that coming from you? Sorry, but I don't have an option ò ń sọ lẹ́nu ẹ̀ fún mi pé ọ̀dájú abiyamọ ni mí bọ̀sùn ò ń sọ fún mi pé mi ò nífẹ̀ẹ́ ah má ṣe o má ṣe o bọ́sùn ìwọ gangan lè kọ ẹ̀dá tó dá nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀ yáà níjọ́ kìíní àná gbà tó gbé tì mí lẹ́yìn wàá bá mi. Yeah bọ́sùn mo jẹ́ kó yí ẹ̀ mo ṣàlàyé fún wọn pẹ̀lú tèmi lẹ́yìn mi ò fi ìka tó ń dùn mí mi ò fi pamọ́ sábẹ́ aṣọ mo sọ fún wọn pẹ̀lú tèmi lẹ́yìn pé mi ò ṣe owó olórogún mo sún mo sọ mo ní mi ò ṣe owó olórogún I told her to her face pé kò lè fẹ́ ọmọ mi gbogbo nǹkan tí abiyamọ lè bá ọmọ tó bá bí nínú ara ẹ̀ sọ advice tó yàn bá lè gbọ́ ọmọ tó yàn bí nínú ara èèyàn mo gbà tì mí lẹ́yìn but then mo rí pé ẹ̀yin méjèèjì you are hell bent láti tọ ipò ọ̀nà tí mo sọ pé mi ìfẹ́ kẹtọ̀ Bọ́sún kò tọ́jọ́ kò tó ṣì o kódà kò tọ́jọ́ kò tọ́sẹ̀ ìwà ẹ̀ yàtọ̀ nínú ilé síyàwó ẹ̀ ìyàwó tó gbé sílé ò kì í ṣe moron kò she is no dumb ó ṣọ́ ẹ ó fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ tọkọ òun fi change fúnra ìyàwó ẹ̀ ló gba ẹ̀ mú red eye she came to my house láti wá ṣàlàyé fún mi. Ọ̀sùn nígbà tó wá ṣàlàyé ọ̀rọ̀ fún mi. Ọ̀sùn mo bẹ̀yàwó ẹ̀ mo ní kó fọ̀rọ̀ yẹn yá mi. Mo lati fi lọ́kàn balẹ̀ torí pe mi ìfẹ́ kó fi ẹjọ́ ẹ̀sùn agbọ̀ràn dùn mi ìfẹ́ kíyàwó ẹ̀ fẹjọ́ ọmọ mi sùn ká yan ṣùgbọ́n nítorí kírú ẹ̀ má bàa wáyé fúnra ni mo gbé ìgbésẹ̀ mo dẹ̀ ṣọ́ ẹ mo ṣọ́ ẹ bọ̀ sún mo gẹ́ẹ̀tì létí mi lẹ́yìn mo dẹ̀ lọ ká tì lẹ́yìn mọ́lẹ̀. ẹ ra mọ́ mi ẹ ra mà mọ́ mi mi ìdè wá mọ̀ pé ẹ ń bọ̀ wá sọ́dọ̀ mi lẹ́ni o mo bá ti pìpì ẹ̀ lẹ̀ fún yín kẹ́ tó dé. jọ tìmílẹ́yìn ìgbà wo lèmi àti ẹ di ẹni tó ń chat tàbí tá à ń sọ̀rọ̀ tá à ń pera wa tá à ń ṣe tẹ́tẹ́ àtẹ̀tẹ̀ tó di wípé màá máa notify ẹ pé mò ń bọ̀ in the first place ṣé o invite mi wá síbí ni am I hearing your invitation? Eh, eh, no no no no no rárá mà kò rí bẹ́ẹ̀ nǹkan tí mò ń dúrà láti sọ ni pé torí pé ó jẹ́ first time tẹ́ máa wá sọ́dọ̀ mi pé ká ní mo mọ̀ ni màá ti dáná sílẹ̀ fún yín màá ti pípé ẹ̀kọ́ tẹ́ máa jẹ sọ́dọ̀ ẹ lè wà comfortable nǹkan tí mò ń sọ nìyẹn mà. ó ti rí ìyá afẹ́bí pàbí ìyá gluten ìyá ẹni kò lọ sẹ́ńjẹ fún ìyá ẹ̀tẹ́bí bá ń palẹ̀ yín ni kò lọ sẹ́ńjẹ fún. ẹ má bínú ma ẹ má bínú. listen kó o gbé ògbẹ́nu ẹ̀ dání wo assignment kan ni mo wá síbi fún tìmílẹ́yà bìkínà ń pè é ṣó ti ẹ́ sìn and ní orí ìdúró mi bí mo ti ṣe dúró yìí ni máa gba nǹkan yẹn ní ọwọ́ ẹ̀ jọ́ mo fọlọ́n bẹ́ẹ̀ o ṣó ti yẹ i just want you to look round i want you to name your price àbí kó náwó sí nǹkan náà tó bá fẹ́ níbi tí mo wà yìí bí mo ti ṣe dúró yìí ni mo máa máa ṣe fún ẹ láì jẹ́ pé mo yẹsẹ̀ but there's a condition attached to it mo fẹ́ kí o yọwọ́ ní ọrùn ọmọ mi tú wá lẹ́yìn ọmọ mi o mo lọ́mọ mi ò ṣorogún mo ní kò fẹ́ èmi ni mo bí nǹkan mi nà mi ò darí ẹbí jẹ́ kí èmi ìyàwó àtọmọ ẹ̀ jẹ́ ká gbádùn ẹ̀ tó bá fẹ́ káwọn òbí tiẹ̀ náà jèrè ẹ̀ lọ́jọ́ wá lọ́rọ̀ nínú ọ̀rọ̀ bọ̀sùn o kí ni problem ẹ. mọ́mí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rú ẹ̀yin lè máa jèrè ọmọ yín lágbára ọlọ́run ṣe rí mi tẹ̀ ń wò yìí mi ò wá láti wá da ilébọ̀ sínú àbí láti dẹ̀yìn pàápàá láàmú láti ojú tẹ̀ sí bá wa sọ̀rọ̀ wípé káwa méjèèjì ká má fẹ́ra wa òun làwa méjèèjì ti yẹra fúnra wa àmọ́ mú mi ojoojúmọ́ báyìí nífẹ̀ẹ́bọ̀sùn ń peléke sí lókun àyà mi ni kò dẹ̀ ní dáa fún ọkọ ẹ tí ìfẹ́bọ̀sùn tó ti ń gbilẹ̀ yẹn ṣé ìwọ ò lè mú ọwọ́ ẹ kó o fi yọ ìfẹ́bọ̀sùn ẹ kó o fi yọ jáde lọ́kàn ẹ ni kí ló dé yọ fẹ́ yẹn jáde kúrò lọ́kùn ẹ̀ náà ṣé nígbà tí o pàdé bọ̀sù tó rí bọ̀sù tẹ́lẹ̀ látọ̀dún yìí ṣé o kú ni what the hell is your problem ká ní o pàdé ẹ̀ padà ṣé o fẹ́ kú ni have you not been living your life ṣé mò ń gbégbé sí ayé lásìkò àti òsìrí mò ń kìlọ̀ fún ẹ o lọ ṣú ara ẹ o ìwọ lè ọ̀fọ̀ lójú kòkòrò yìí ó lè ó lè ọlẹ́ àbíkó kù lábẹ́ idiot olè burúkú ọbẹ̀ tọ́mọ lọ́mọ́sẹ̀ sílẹ̀ tí ò tí gbádùn ìwọ́de ò fẹ́ máa pọnlá olójú kòkòrò olè òṣì màmá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fi mi àti bọ̀sùn sílẹ̀ mi ò rẹ́dí láti balẹ̀ bọ̀sùn jẹ́ àbí láti da ilé ẹ̀rú ẹ jọ̀ọ́ I can't afford to lose bọ̀sùn in my life please Sulaim thank you. kí ló ṣe wọ́n ní ẹ̀wọ̀n wọ́n ní what a fucker idiot. ẹ rí nǹkan àti ìfẹ́ mi tí ìgbà kò fọ́ ọmọ mi ló ti ń bù mí so yìí tí n bá jẹ́ kó wọlé gẹ́gẹ́ bí ìyàwó tán wọ́n á máa gbé mi kalẹ̀ wọ́n á máa nà mí mà ní idiot wọ́n ní wọ́n kò wàhálà kú síbẹ̀ ni lọ sí o wọ́n mi wà bẹ́ẹ̀ jẹ́ báyìí ó jẹ́ dìde lẹ̀ ó jẹ́ má dẹ̀mu tìmí lẹ́yìn mo gbé mo gbé mo gbé mo dáràn ẹ̀jẹ̀ tìmí lẹ́yìn ah wo wo wo mo wálẹ̀ tìmí lẹ́yìn tìmí lẹ́yìn mo wálẹ̀ ni wo wà má bàbá wà fẹ́ wà fẹ́ bọ̀ sùn mo ti gbà tọwọ́ tẹsẹ̀ tìmí lẹ́yìn ah mo dáràn mo dáràn mo dáràn mo dáràn ṣé mi ò ti ṣe wà ṣé mi ò ti ṣe wà ṣé mi ò ti ṣe nú tìmí lẹ́yìn tì ah! mí lẹ́yìn. ìṣèdè aládé ooo aládé tì mí lẹ́yìn tì mí lẹ́yìn. Tìmílẹ́yìn Tìmílẹ́yìn mọ ẹ̀yin lè pa Tìmílẹ́yìn. ọ̀sùn mi kọ́. kò tì mí lẹ́yìn òótọ́ mi ṣe sábàbí ah, mi tí ènìyàn bá ń gbàdúrà wípé ẹni tí ọjọ́ kú ẹ ti gbé ká má bàa dára púpọ̀ ó yẹ ká máa ṣàmì ọkọ mi ẹ̀mí mi ò sinmi ẹkún àbámọ̀ ni mò ń fi ojoojúmọ́ sùn nítorí wípé ìyá ẹ̀ ò fún mi láyè kí n dúró tọ́jú ìyá mi láyè pẹ̀lú gbogbo ìyà tí ìyá mi jẹ lórí mi àmọ́ mo ti gba kámú o mo gbà wípé bó ló ṣe kọrin àjò mi nìyẹn Ọ̀sán ṣé wàá dáa kí aláìṣẹ̀ ó kú sípò ìkà kò yẹ kí agogo ọ̀fọ̀ tó lù nínú ilé wa mọ́ kò yẹ kí wọ́n bó bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ìyá mi lẹ́lẹ́ẹ̀kejì Bọ́sún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá ló yé o ní báyìí mo fẹ́ kó lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba àbí kò lọ sílé wa lọ́dọ̀ màmí kò lọ ṣàlàyé nǹkan tó mọ̀ nípa ikú mi. bọ́sùn iṣẹ́ ti wo rú ẹ̀ ní kíákíá mo fẹ́ kó jẹ. ti ní ilé báwo ni bẹ́ẹ̀ kí n jẹ́ òṣìṣẹ́ ìbàdàn lọ ti mẹ́rin lè máa lè dé ti mẹ́rin ìyá wa mo gbàdúrà fún ẹ̀mí ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé iná láàánú fún ìrọ̀yìn ó ní aláforíjì ni òun ọba ọlọ́run. mo gbàdúrà wípé kí ọlọ́run fi gbogbo orí ẹ̀ṣẹ̀ yín jìn kó sì fi yín sí àlùjọ náà nídẹ̀ra lọ́lá ìjẹ́kan ọlọ́run lọ́lá ìní kú ọlọ́run lọ́lá mukama ibrahim lọ́lá mẹ́ka medina lọ́lá biru sẹ́msẹ́m lọ́lá kurani karim yóò rí bẹ́ẹ̀ wọ́dà èmi ti ṣetán. mama ǹjẹ́ ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ sọ. ìṣàlùmọ́ ni. Ọbalóyè mi ní ìkúrò lórí mi ah, ó mà ṣe o Yorùbá ní ikú ọmọ ló pa ìtàlẹ̀ ah, ah, ẹ̀wọ̀n mi tọ́wọ́ ọmọ gbé mi dé. Bọ̀sùn bọ̀sùn bọ̀sùn bọ̀sùn ọ̀rọ̀ àṣírí tó yẹ kó dáṣírí láàrin mi àti ẹ nítorí kílẹ̀ ẹ lè tó kó o lè enjoy marital life ò lọ gbé o sọ fún ìjọba ah ọkùnrin ikú gbóná kò burú kò burú àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ bọ́sù ó kú ẹ ó kú àwọn abiyamọ ó kọ́ ọ́ kábíamọ o. ẹ má ṣe ẹjọ ẹ má ṣe afa afa yẹ. ah ah ah ah ah mo rán ẹ níṣẹ́ ó kọ̀ ó jíṣẹ́ tí mo rán ẹ. wá gbọ́ léyìí tí mo wá yìí òun ló máa jẹ́ ìgbẹ̀yìn tí mo wá báyìí tó bá wá kọ̀ tó o lọ jíṣẹ́ tí mo rán ẹ hmm, nǹkan tí ojú ẹ bá wá rí mọ̀ wípé àfọwọ́fà ẹ̀ ni. ah ah oh. ah ah. Madam, move. Ah! Ah! Hey! Eh, ẹ wojú ẹ wojú àpáyàn. Ẹ wojú àpáyàn. Eh, Àṣeyàn ló lè. Kéèyàn sọ pé ẹ lè pààyàn pa bẹ́ẹ̀. Eh. Ah. Ẹ wọ ẹyin. Èmi kọ́ ni mo pa o. Ikú ẹ̀ ṣẹlẹ̀ sásìkò ni ṣé ni mo ṣe sábàbí ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ sí tìmí lẹ́yìn mi kì í ṣe àpààyàn. wọ́n ti dájú wọ́n dájú jù ẹ má mi wọn. kí ni ìyàwó aṣetẹ́ fi wá mú wọn. tani. ẹ̀ẹ́n mi gẹ́gẹ́ bíi ọ̀nàrẹ́bù ní àdúgbò tí ọlọ́run gbà fún tí ọlọ́run pọ́nlé ẹ kí ni ìyàwó ṣe tẹ bá fẹ́ mọ̀ nípa nǹkan tí wọ́n ṣe ẹ wá bá wa ní station. ẹ sanwó ni ẹ dúró ta yí gangan ta ni yín tẹ mú làwèrè tẹ kó sẹkẹ tẹ wá dúró síbi tẹ wá ní ta ni kí ni yà ń ṣe wọn ní èèyàn pààyàn èèyàn ó pààyàn ó pààyàn ó pààyàn ẹkún tútù sọ pé ó pààyàn. mú mi pààyàn. a tọ́nà bá tí ò ní wọ́n pààyàn wá béèrè kí wọ́n ṣe ẹ èèyàn pa ẹmúlà ẹkúlàdì ẹbí ni gbogbo gini ẹ obi ẹbí ṣe aládùn fẹsẹ̀ kọlẹ̀. ọ̀rọ̀ mo bá mi dé. kò tọ́ṣu. ẹbí ṣe aládùn fẹsẹ̀ kọlẹ̀ kò tọ́ṣu mi. thank you. ẹ wò. àwọn ẹ̀sìn àwọn ẹ̀sìn.